Fúnmisáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n.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 ṣe bá lábẹ́ odò òkun ẹ̀kọ́ òwúwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá tàn Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi kedere ẹ mà ti kó àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú ètò gbogbo ọmọ yorùbá ẹ̀fọ́ríjì <coughs> mi ìtàn yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn olóyè Laji Abbas àti gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà àkọ́kọ́ òun mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ ṣe ọmọ aráyé lóore bákan náà òun mo dúpẹ́ fún ogbẹ̀yà látìlẹyìn wa káàkiri tìbútòrò àgbáyé ẹ̀tọ́ sí bẹ́yìn gangan ní ìtàn Yorùbá èyí gangan ní ààrẹ òpìtàn èyí gangan ní Laji Abbas èyí lẹ́ ń làkàkà pé bóò ní ìtàn àti àṣà wa bóò ní òṣè ní parẹ́ bóò ní ìtàn wa bóò ní òṣè ní wọ́ọ̀kùn. mo tún wá kí yín a kú ọ̀rọ̀ ọ̀lú a kú bójú ọjọ́ ṣe rí táwa náà bá ti ń wo ojú agbágbé wa pẹ̀lú ìfiléde tá a ti filéde láti àárọ̀ àti já mọ ibi tí à ń lọ a sì já mọ ibi tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí pàápàá ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Yorùbá tó sì kan ọba ilẹ̀ Yorùbá tó kan àwọn bàbá wa àwọn lọ́ba lọ́ba tó sì kan àwọn gómìnà wa ní ilẹ̀ Yorùbá iná ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní àná ní ìwé ìròyìn kan ló gbé jáde wípé hmm, ọba Solomon Akínọlá ọba Solomon Akínọlá ipe kábíyèsí ipe <coughs> iléeṣẹ́ ọlọ́pàá ó fi ẹ̀sùn kidnapping eh, ìjínigbé. Eh, àti tẹ́rọ́rìsì gbé ìsùnmọ̀mí wọ́n fi kan kábíyèsí ọba Solomon Akínọlá ní ìgbà tí mo rí i nínú ìwé ìròyìn ọba Solomon Akínọlá nínú àwọn bàbá wa wo eléwo àánú nínú wọn mo wá lọ wò mo wá rí i pé kò sẹ́ni méjì tí iléeṣẹ́ ọlọ́pàá tẹ́láwọn ń gbé lọ ilé ẹjọ́ pọ́yì tí na pápá bora bí ó ṣe ọba Solomon Akínọlá Ọ̀rànmíyàn olóko ti ìlú Oko ọmọ Ọ̀rànmíyàn ni ọba ńlá ni nílẹ̀ Yorùbá ọba pàtàkì ni nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ Ọ̀rànmíyàn ni ẹ̀ á ṣe wá rí o táàfin wá fi ẹ̀sùn ìgbésùmọ̀mí kan odidi ọba aládé nílẹ̀ Yorùbá nígbà ọ̀rọ̀ dé báyìí mo bá mú aago ní alẹ́ àná mo bẹ̀rẹ̀ sí ní pe kábíyèsí mo rí i pé ojú òpó wọn dí pé wọ́n lu ẹ̀rọ lọ́wọ́ nígbò di àárọ̀ yìí kábíyèsí o wọ́n gbé e èmi ọmọ yín ni o láti ìlú ìbàdàn ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ni o bàbá wa o àgbọ́ báyìí o iléeṣẹ́ ọlọ́pàá wọn làwọn ń gbé yín lọ sílé ẹjọ́ pé àwọn fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kàn yín àti àwọn ìjòyè yín mẹ́wàá wọ́n sì lẹ́yìn tí ní pápá bora bàbá yìí lẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ń bá tẹ̀ ọkọ ní pápá bora yóò ti pa ẹ̀rọ rẹ̀ bàbá ní kò rí bẹ́ẹ̀ o àwọn ń bẹ ní inú ààfin kódà agbẹjọ́rò àwọn ó ti fèsì sí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti pe odidi ọba ní terrorist ó jẹ́ nǹkan tó ṣe pé ọba ni nínú jẹ́ àwọn x-man tí wọ́n ń dáná tí wọ́n ń pààyàn gbogbo àgbáyé ní kí ìjọba àpapọ̀ kó dìklẹ́ àwọn àṣẹ terrorist ìjọba àpapọ̀ ṣe àfìgbà tí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ tó sọ pé terrorist ni wọ́n ìjọba àpapọ̀ sọ pé terrorist ni wọ́n ó wá rọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́rùn láti fi ẹ̀sùn terrorist kan odidi ọba nílẹ̀ Yorùbá ìlú Òkò tá à ń wí yìí tá a bá gbàgbé nígbà mo lọ sí ìrìn àjò wádìí ìjìnlẹ̀ ọdún twenty twenty one tá a lò tán yìí nínú oṣù kẹsàn-án wọnú oṣù kẹwàá ṣé àgbàgbé pé nígbà mo dé ìlú èjìgbò mo béèrè pọ́nà wo lọ́lọ́ tààrà ẹ̀ wọ́n nílùú òkò ló lọ ìlú òkò ló jẹ́ ààlà láàrin ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọ̀yọ́ ni ìlú òkò wà lẹ́yìn ìlú òkò ni ìlú ìjàdó tí mo tún lọ ibi tá a ti bí balógun ìbíkúlé a lè gba Ògbómọ̀ṣọ́ wọ ìlú Òkò tàbá sì gba tàbá ń bọ̀ láti ọ̀nà Ẹdẹ tàbá ti dé Èjìgbò Òkò là ń lọ tòdí náà ń gbọ̀ wá rí bẹ́ẹ̀ kí ló wá lè fà á tí iléeṣẹ́ ọlọ́pàá fi lè sọ yí pé bàbá wa o Ọ̀rànmíyàn ti ìlú Òkò yí pé bàbá o tẹ́rọ́rìsì ni bàbá èyí ló wá ṣe jẹ́ pé tó kágbétò kalẹ̀ nígbàgbà tó ṣe wípé ààrẹ Lájí Abbas ló ní lọ́ba lọ́ba gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ní Lájí Abbas bàbá wa bó o ló ṣe jẹ́ o bó o ló ṣe jẹ́ ń gbé bàbá wa wọlé ní orí ètò tí àgbọ̀bọ̀rọ̀ ṣe jẹ́ lẹ́nu kábíyèsí ọba wa olóko ti ìlú òkò ń gbé kábíyèsí wọlé lórí ètò láìpẹ́ àgbọ̀rọ̀ lẹ́nu wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó kí ni bẹ́ẹ̀ nídìí ọ̀rọ̀ yìí kí iléeṣẹ́ ọlọ́pàá ó tó lè fi ẹ̀sùn ìgbésùmọ̀mí kan odidi ọba aládé nílẹ̀ yorùbá kí ni bẹ nídìí ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣé lóòótọ́ ni kábíyèsí ó jẹ́ agbésùmọ̀mí lóòótọ́ <laughs> ah, bàbá wa ti wà ní ojú òpó kábíyèsí ti wà ní ojú òpó kábíyèsí ti wà lójú òpó kábíyèsí o. ẹ ṣeun ẹ káre o ká mo sí fìlà forí adé kábíyèsí o. yóò dára fún yín. arọ́bàfin lọ bá ń pa ohun ìfojúdọba o. ẹ ṣeun ẹ káre. kábíyèsí ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé tí wọ́n wò wá káàkiri tìbútòrò àgbáyé kí wọ́n mẹ́ta ń gbà lálejò lórí ètò wa ìtàn yorùbá ta orúkọ mi olóòtú akíwa àti gbogbo àwa tí àwọ wà orúkọ mi ni His Royal Majesty Ọba Dr. Solomon Ọládòkun Àdìsá Akínọlá Oyèyọdé kẹta di olóko ọ̀fọ̀kọ́lá. Kábíyèsí o. Ẹ ṣeun. Kábíyèsí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìlú tẹ́ ẹ jẹ ọba sí wà. Bẹ́ẹ̀ni ìta gẹ́gẹ́ bí ìwádìí gẹ́gẹ́ bí olùtọ́pinpin nípa ìtàn ojúlówó ọmọ Ọ̀rànmíyàn nìyí bẹ́ẹ̀ ni. nígbà tí a rí i ní orí agbagbe ní àná nínú àwọn ìwé ìròyìn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé pé wọ́n fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kan ọba wípé wọ́n tiẹ̀ ti gbé wọn lọ ilé ẹjọ́ kábíyèsí àtàwọn kan ti na pápá bora hmm, ẹ̀rín kọ́kọ́ pa mí pé èmi lọ́dọ̀ tèmi èmi kọ́kọ́ mọ̀ pé àlọ́ lásán ni torí girigiri hmm. kan ò sí nílẹ̀ Yorùbá giri hmm. bàbá wa kó tó di pé màá mọ tàkótó ìbéèrè ní tààràtààrà àwọn aráalé ọ̀fẹ́ mọ kí ní bẹ nídìí ọ̀rọ̀ yìí gan tí iléeṣẹ́ ọlọ́pàá fi fi ẹ̀sùn pé tẹ́rọ́rìsì ní yín kàn yín. ẹ ṣeun olóòfù gẹ́gẹ́ bí mo sọ òkú jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé ó sì jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Odùduwà ìtàn mìíràn sọ nínú Reverend Johnson ó sọ wípé. òkò ní ìlú òkò yìí ní ọ̀rọ̀ míràn dákẹ́ fún ìlú tí ọ̀rọ̀ míràn parí iṣẹ́ rẹ̀ sí ìlú òkò yìí nínú Samuel Johnson ẹ̀ rí níbẹ̀. ṣùgbọ́n n tó fa sábàbí àti ariwo tí wọ́n ń pa káàkiri ìlú kan wà tí à ń pè ní àgbà. àgbà. ìlú àgbà yẹn ara márùkù olóko ni. ìpínlẹ̀ wo ni wọ́n bọ́ sí báyìí ṣé ìpínlẹ̀ ọ̀yọ́ lòun náà wà bí ìpínlẹ̀ ọ̀ṣun. ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló wà. ìpínlẹ̀ ọ̀yọ́ ló wà. ni àgbà yẹn wà. so àgbà yẹn wọ́n roko a fún wọn ní ilẹ̀ láti mọ roko ṣùgbọ́n nígbà tí ogun fúlàní dé àwọn náà sá kúrò ní agbègbè yẹn wọ́n lọ sí ògbómọ̀ṣọ́ lẹ́yìn ogun fúlàní wọ́n padà wá a sì jẹ́ kí wọ́n máa ṣe kí wọ́n máa lóko wọ́n sì ń sọ̀rọ̀ sàkọlẹ̀ fún olóko gẹ́gẹ́ bó ṣe tọ́ ṣùgbọ́n ní ọdún 1933 ìdílọ́gbọ̀gbẹ́dẹ́ dìde 1932 precisely lọ́ bá lọ sí native court wípé ilẹ̀ yẹn ó ti di tàwọn nígbà tó di 1933 láyé bàbá bàbá àtẹnudọ́jọ́ òye yọdé kejì native court sọ wípé olókòwò ní ilẹ̀ nígbà tó lóko sọ tí native court declare tó lókòwò gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń fọ̀ ló ní ẹ̀rí náà gbọ́ mi nso ó wà ní national archive ó wà ń bẹ̀ now wọ́n sá lọ bá bàbá wa aláàfin lọ́yọ̀ọ́. ikú bàbá yèyè àtàndá ọba tó tó. nígbà tó lọ bá bàbá aláàfin lọ́yọ̀ọ́ bàbá aláàfin wa ní wọ́n ránṣẹ́ sólókò ṣẹ́sì mọ̀ pé ọ̀rọ̀ tí bàbá bá sọ àmì ọmọ ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ bàbá bá ní fún wọn láyè kan mọ oko ní ìbẹ̀rù tó sì mọ sùn sákọ́lẹ̀ fún wa. nígbà ó ṣe pé nǹkan kan náà àwùjọ ni wọ́n ọmọ aládé kan náà jọ gbogbo wa. Ah, bàbá àlè kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí roko wọn ò tá wa lẹ́nu mọ́ títí títí títí ó di ọdún 1978 ní 1978 yẹn ló wá tún gbọ́ àgbà ilé ẹjọ́ lọ wípé ilẹ̀ tá a fún ọkọ mọ́ lóko ilẹ̀ táwọn ni wọ́n fẹ́ mọ̀ ta àbá àbá làgbà pé a fún pé kẹ́ mọ́ gbọ́ àlùkò wọ́n fẹ́ mọ́ ta ilẹ̀ o. so àbá lọ sí kọ́ bá ṣáà lọ sí court tó gbà tó lọ sí court ní nineteen seventy eight yẹn wọ́n à court di two thousand and two thousand and eh, four. láti nineteen seventy eight ní two thousand and four gbọ́ọ̀ṣọ́ high court tó dá àwọn láre wípé àwọn náà nílẹ̀ àwa ni ó ti àwa náà wá lọ sí court of appeal ní two thousand and eighteen a gba ìdájọ́ ní two thousand and fourteen two thousand and eight rather wípé olóko ló nílẹ̀. nílé lé court of appeal. court of appeal wọ́n àgbẹ̀ wọn àbí sọ pé olóko ló nílẹ̀ ṣùgbọ́n kó tó di pé ìdájọ́ yẹn wá àwọn kan ti lọ ralẹ̀ lọ́wọ́ àwọn àgbà yẹn. Hmm. nígbà tí wọ́n ti gba ìdájọ́ nígbà táwọn ti gba ìdájọ́ alákọ̀ọ́kọ́. ẹ eh, làwọn kan ti lọ ralẹ̀ lọ́wọ́ wọn so àwọn tó wà ralẹ̀ lọ́wọ́ wọn à ń korúkọ wọn ní royal tropical culture nígbà tí àwọn yẹn ralẹ̀ wọ́n ralẹ̀ bíi five hundred mika lọ́wọ́ wọn ìgbà tí ìdájọ́ tiwa dé abánitọ̀ ẹ kúrò lórí ilẹ̀ o. Hmm torí òfin sọ yín pé nígbà tí èèyàn bá ń ṣe ẹjọ́ lọ́wọ́ èèyàn kò gbọ́dọ̀ dálẹ̀ kan during hmm. the pendency of a case you don't acquire the land so la bá sọ pé kán kúrò lórí ilẹ̀ so èyí ló bí àwọn tropical culture yẹn láti tún lọ sílé ẹjọ́ ìfẹ́ kan lọ sí supreme court wọ́n wà lọ sí high court orílẹ̀ gbọ́n tó hmm. wà wà lórílẹ̀ gbọ́n láti two thousand and fourteen yẹn di two thousand and eighteen orílẹ̀-èdè ICOP wá sọ pé èyí ò lè gbé nǹkan lórí àìní nǹkan nígbà tí wọ́n ń ṣẹjọ́ lọ́wọ́ lẹ́ lọ́ra ilẹ̀ so ikú dé èyí ẹ̀ralẹ̀ àìtọ́ ilẹ̀ yìí ilẹ̀ olóko mu wọ́n sì gbogbo nǹkan tí wọ́n béèrè fún ni wọ́n dànù wọ́n sọ pé olóko ló nìyẹn kódà wọ́n wá àwọ́ọ̀dù wọn ní wọ́n àwọ́ọ̀dù wọn ní one hundred naira one hundred thousand kí wọ́n sọ fún olóko so inú wa tún dùn sí ìdájọ́ ọ̀hún ló bá tún gbọ́dọ̀ supreme court àmì bá gbọ́dọ̀ appeal court lọ nìbàdàn ní twenty twenty december appeal court tún dá wọn láre pé àwọn ló so àwa náà wá sọ pé àgbà àbá lọ sí supreme court tó jẹ́ the final court ní ilẹ̀ yorùbá. Hmm a wà ní a wà ní supreme court yẹn ní two thousand and twenty-one bó ṣe di march bá àwọn ará àgbà yẹn àti tropical court kò kúrò àlè lọ́wọ́ wọn ti kó àwọn tọ́ọ̀gì dé nìyẹn pẹ̀lú àwọn ọlọ́pàá látàbújá wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ wọ́n bẹ̀rẹ̀ sà pàtàkì jùlọ olóyè mi ó sà mo ṣe wá fẹjọ́ sùn mí nìyẹn mo ní ọ̀dà ẹ lọ ẹ lọ sọ fún àwọn ọlọ́pàá ẹ lọ sí division àwòkọ division divisional police headquarter wọ́n lọ sọ́dọ̀ divisional police headquarter àwọn ò rí ìwé kankan láti Àbújá pé káwọn kan wá ṣiṣẹ́ pọ̀ gbígbà hmm. wọ́n tún pé bíyà kọ̀mọ̀dà bíyà kọ̀mọ̀dà láwọn ọmọ ọmọ mú òkú fún wa chelsea lọ pé tọ́lọ́pẹ́ bá ṣiṣẹ́ láti bò mí yóò kọ́ gbàṣẹ ní division àbíyá hmm. láwọn ò rí ìwé kankan ṣùgbọ́n divisional headquarter eh, wa DP wa ó bá tẹ̀lé àwọn ọmọ ọmọ. oní ó sàn ó wọn lọ wọn pé àwọn ti kúrò àwọn àtàwọn yẹn àwọn mobile police ti kúrò wọn á wọn lọ sí náà ń pè ní ìpínlẹ̀ eh, ọ̀yọ́ ni wà ní àbí ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni ara àwọn olóko ní eh, eh, village bíi eighteen ló wà nínú ilẹ̀ tí a ń tí wọ́n ní baálẹ̀ tiwọn nígbà wọn dọ́jọ́ ẹ̀kẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí í nà wọ́n pẹ̀lú ìmọ̀ sí àwọn ọlọ́pàá tí wọ́n mú wá látàbújá àtàwọn tọ́ọ̀g in fact orúkọ àwọn tọ́ọ̀g tó lead wọn ni wọ́n pè ní kí lórúkọ rẹ̀ náà ẹ̀ ní ẹbí gbàgbé orúkọ ẹ̀ wọ́n ṣáà wàhálà yẹn ṣáà wà títí títí ní nílé yẹn nígbà òun ní abakọ lẹ́tà sí i Eh, area command area command ń gbogbo wa. ìgbà tí wọ́n kó àwọn ọlọ́pàá wá láti Àbújá pẹ̀lú àwọn àtàwọn tọ́ọ̀gì iléeṣẹ́ ọlọ́pàá eh, tó wà lọ́dọ̀ yín wọ́n gbọ́ sọ̀rọ̀ yẹn wọ́n sì tẹ̀lé yín lọ láti lọ tọpinpin ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n wa láti lọ tọpinpin ọ̀rọ̀ náà. ẹ máa bọ́rọ̀ yín bá wọn débẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí àwọn ọlọ́pàá yẹn fọ́tò fọ́tò dímọ̀ sọ fún yín fọ́tò ẹ̀ pé pictorial evidences wà o. Wow wọ́n láwọn ọlọ́pàá yẹn wọ́n láwọn tọ́ọ̀gì yẹn bọ́ọ̀tì wọ́n àwọn ọlọ́pàá tó tẹ̀lé wa lọ láti bí wọ́n lè ṣiṣẹ́ kankan torí pé nígbà wọn fò wọ́n rí pé tòótọ́ àwọn ọlọ́pàá ni láti Àbújá but tí wọ́n tí ẹni tí ó ralẹ̀ yẹn sọ fún àwọn ọlọ́pàá láti Àbújá ni wípé òun nílò export láti lọ sóko tó ń rà hmm. láì mọ̀ wípé iṣẹ́ ọ̀tọ̀ ni wọ́n ń ṣe. Hmm. Bàbá náà wá pé àwọn ọlọ́pàá tó wà ń bàdàn àti gbogbo àwọn ọlọ́pàá yẹn bá wọ́n bá sá lọ wọ́n ní àwọn ò mọ̀ pé iṣẹ́ tó fẹ́ ṣe ni torí ọlọ́pàá òkú fún tókàn ọlọ́pàá lórí ọ̀rọ̀ lẹ̀. bẹ́ẹ̀ni. so wọ́n bá ṣàpè wá sí area command wọ́n tọ̀ wọ́n ṣẹ́jọ́ pé oníkálukú dúró láyé ẹ dúró títí tí nígbà tó ọ̀rọ̀ ti wà ní supreme court ẹ ṣe dúró kí supreme court dájọ́ tí supreme court bá ti dájọ́ pé ẹni tó nílẹ̀ ni ẹni náà yóò sì mọ gbogbo ilẹ̀ náà lọ wọ́n gbà ó tún petition eh, eh, kúlórúkọ ìbàdàn eh, ẹlẹ́yẹlé. police headquarter ẹlẹ́yẹlé nìbàdàn. police headquarter ẹlẹ́yẹlé nìbàdàn báwo police petition wọ́n pè wá wọ́n rí fún àkéèsì ẹ lọ sí CID yagop wọ́n dẹ̀ jọ treat kéèsì yagop ẹ tó jẹ́ BC níbẹ̀ ó sọ wípé ọ̀rọ̀ yìí ó ti wà nílé ẹjọ́ ní Supreme Court ẹ mọ̀ ṣe wàhálà lórí ẹ mọ̀ fà wàhálà ó gbọ́dọ̀ gbọ́ wàhálà kankan ó kàn dúró sáyé ara títí tí ilé ẹjọ́ tó ga jùlọ ní nàìjíríà supreme court yóò fi sọ̀rọ̀ ọkùnrin yìí tó ralẹ̀ ṣùgbọ́n ló bá bẹ̀rẹ̀ sí tún brad olóòmọ yẹn lábùdá òun mọ bákan àwọn sáàdá lóhùn àfi báyọ̀ tó pé báyọ̀ tún rí ní nǹkan bíi july ló bá tún dé nígbà tó dé july yẹn ó bẹ̀rẹ̀ sí tún làwọn èèyàn wá ṣe gbogbo ẹ̀fọ́ tó wọ́n invite mi sàbújá sí police force headquarter àtàwọn olóyè mi mo bá dẹ̀ lọ adẹ̀ lọ sàbújá bàtà dàbújá aṣàlàyé fún ọ wípé ọ̀rọ̀ yìí ó wà ní ẹ̀gbọ́n ó wà ní kùkùrù kan ó ló ń disturb àwọn ọmọ wa Ìbàdàn ti sọ police command nìbàdàn ti sọ pé kó kálukú dúró láyè títí ilé ẹjọ́ fi ṣèdájọ́ ẹ tó bá nílẹ̀ ṣùgbọ́n kò gbọ́ ó rò pé òun níyàn lábújá àwọn yẹn náà fún bíṣọ́ márùn-ún mo fi wà lábùjá tí mo ń lọ tí mo ń bọ̀ láti lé wá sí police headquarter láti lé wá sí police headquarter àtúntẹ̀ wá sí police headquarter àtàwọn èèyàn ń dájọ́ lọ nígbà tó wá yá nígbà tó dijọ́ sátọ̀dì láti jọ monday láti wà mbẹ tó dijọ́ sátọ̀dì wọn ní ìtọ̀ ó ń kálukú mọ́ padà lọ sí ilé ẹ má jẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ ládùúgbò yìí ẹ jẹ́ ká láàfin ẹ dúró de ìdájọ́ supreme court dẹ́kẹ́ náà ni gbogbo wọn sọ kádúró de ìdájọ́ supreme court kádúró de ìdájọ́ supreme court nígbà táwọn àtúngbòjú rí ló ní sẹ̀tẹ́mbà lárákùnrin yìí àti àwọn onísùmọ̀mí wọ́n bá dé wọ́n bá gbé búlò sàgbé. sẹ̀tẹ́mbà ọdún tó twenty twenty one. twenty twenty one yìí sẹ̀tẹ́mbà ṣé mo máa gbé july lajẹ́ láti àbújá tí mo ṣẹ̀ṣẹ̀ fún gbogbo wọn kó kálukú lọ dúró láyé rẹ̀ bó tún ṣe di sẹ̀tẹ́mbà yẹn láàrin oṣù kan tí a padà sílé ni ó bá gbé dé pẹ̀lú gbogboza gbogboza ló yí wọ́n bẹ̀rẹ̀ sí ń ba kaṣú àwọn èèyàn jẹ́ ẹ̀pà wọn obì wọn kòkó àwọn yẹn wàhálà wa ṣẹlẹ̀ láàrin àwọn méjì àwọn yẹn náà wọ́n wọ̀ nígbà wọn sí ah, ìjàmbá bẹ̀rẹ̀ láàrin. ọ̀sẹ̀ tí ó gbà nígbà tí ah, iléeṣẹ́ ọlọ́pàá ti sọ ẹjọ́ ń bẹ nílé ọ̀rọ̀ wà nílé ẹjọ́ ilé hmm. ọlọ́pàá sọ pé kó kálukú ó ṣe sùúrù kí ìdẹ́jọ́ fi wáyé hmm. tẹ́lẹ̀ kan wá gbé búdòsà wá ó náà ti pé soso nù so àwọn méje àwọn ìlú yẹn náà ò bá gbà fún wọn máa jọjọ wọn máa jọjọ ń dura wọn at the end of the day ló bá ló bá tó lọ sábùjá lọ pé ẹ wọn wọn lu òun wọn ṣe kíní kan wọn wá pè wá sábùjá mo ní tọ eléyìí ó ti ó ti burú jù gbàtẹ́ bá mọ̀ pé ọba aláyé sábùjá sọ́dọ̀ ọlọ́pàá lójoojúmọ́ kò bójúmu rárá oúnjẹ dé kọ àwa gan lóminú. àwa náà bá gba federal high court lọ nìbàdàn hmm. nígbà tá a dé federal a béèrè fún fundamental human rights pé kọ́mọ́ ṣe máa pe pè wá sí àbújá mọ́ kọ́mọ́ ṣe máa eh, disturb àwọn olóyè wa mọ́ hmm. kọ́mọ́ ṣe máa ṣe kí eh, federal high court ti ìbàdàn dẹ̀ sọ wípé òkè àwọn grand request wa wọ́n dẹ̀ send ẹ̀ sí wọn lábújá àfi tó di December eh, six ló bá tó dé látàbújá ló bá bẹ̀rẹ̀ sí sa àwọn olóyè wa inú ìfẹ́ sí ilé wọ́n yẹ sàmọ́ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ sọ pé kí wọ́n dúró títí tí wọ́n fi ṣèdájọ́ that is why that court has to lọ sí for fundamental human rights hmm. of the king and the subjects. Hmm. But they should not do anything to, they should not invite us to Abuja they should not talk on the on the matter until the court decides lẹ́yìn ìgbà yẹn ló bá kó túká ah, ọlọ́pàá dé láti Àbújá ló bá bẹ̀rẹ̀ sí ní ló bá àrẹ́sì àwọn èèyàn wa mẹ́ta àwọn àrẹ́sì olóyè ń sà eh, olóyè Ògúnmọ́lá àtọmọ rẹ̀ tó bá àrẹ́sì lọ́ọ̀dì six àwọn bíi sísì yẹn àwa jẹ́ mọ̀ pé a ti ní fundamental human right tó guide wa from being arrested. Ben. I could pick and as my and all the subjects too torí tó wà nínú application yẹn nìyẹn níjọ tẹ bá wá sóko máa fún nínú kíní kíní yẹn tí kóòtù sọ pé wọn gbọ́dọ̀ ṣe anything fún wa títí tí àwọn ò fi ṣe ìdájọ́ lórí ẹjọ́ yìí lẹ́yìn ìgbà abátúrò àwọn èèyàn wa lọ sábà àwọn lọ́ọ̀yà wa lọ sábùjá kọtẹ lọ bóyá wọ́n lè gba béèlì wọn wọn ò mọ fún wọn béèlì hmm. ọjọ́ wọn ogún ọgbọ̀n ọjọ́ àtọjọ́ mẹ́ta làwọn èèyàn wá ṣe lábùdá tí wọ́n kàn rí tákàn rí ní ìjẹta ni pé ọba lánàá lánàá ni bàbá nínú eh, online news paper kan pé wọ́n àárẹ̀ eh, ìnàba láyé fún tẹ́rọ́rìsì. iná làwọn náà rí o <laughs> ẹgbẹ́. ẹ̀sìn eh, àwọn abúlé méjì ń jà sórí ilẹ̀ ẹ wá ń gbé lọ sáàbù kó náà bá kò fi ògbà láwọn láti gbé ọ̀rọ̀ yìí lọ sábùjá torí kìí sábùjá nìkan ẹ ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀. ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀. ètò ṣe láàrin kìí ṣe láàrin stéètì méjì ẹ̀yìn ló dé máa béèrè pé àwọn ibi tẹ́ ń da akọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní bọ́ sí ni àbí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ ni gbogbo kiri ti ṣẹlẹ̀ o ètò wa pàpàǹbà rẹ̀ ni pé wọ́n ti ẹ̀ wá wọ̀ wọ̀ wọ̀ fi ọ̀wọ̀ fún ilé ẹjọ́ nígbà tí wọ́n ti wá ṣáàjì tí wọ́n ti wá ṣáàjì wa wọ́n ti wá ṣáàjì wa wípé terrorism kìsì ní jẹ́ terrorism ló fún. etí ah, ah, iléeṣẹ́ ọlọ́pàá ṣe gangan ló ká àwa lára tó ṣe pé ó sì lè fa wàhálà gidi gan fún iléeṣẹ́ ọlọ́pàá láti pe ọba àlàyé wa ní terrorist ó jẹ́ nǹkan tó dojú tì yàn tí ààrẹ muhammadu buhari àti ìgbìmọ̀ bá ń gbọ́ báyìí kí wọ́n dá ọ̀rọ̀ padà láàrin twenty four hours kí iléeṣẹ́ ọlọ́pàá tọrọ àforíjì torí pé ọjà ìtọ́tàbùkù ilẹ̀ yorùbá wọ́n mọ̀ dá wàhálà alẹ̀ ẹ̀ pé àwọn ọba ilẹ̀ haúsá níbi tí wọ́n ti ń terrorize ní terrorist ọba yorùbá lẹ̀ ń pè ní terrorist lórí kíni. lórí ilẹ̀ lórí pé community méjì wọ́n ń jà sórí ilẹ̀ ẹjọ́ sì ti wà ní supreme court lọ́yà wa tẹ́ bá tẹ́ bá lọ́yà wa ó lọ sí kóòtù lánàá nígbà tó dé kóòtù lánàá nígbà wọn pe ẹjọ́ tó ka gbogbo ẹ̀sùn yẹn kalẹ̀ káwọn èèyàn tó tẹ̀ tó sọ pé ṣé ẹ jẹ̀bi abẹ́ ìjẹ̀bi lọ́yà yẹn dìde ó ní ọlọ́pàá ò ní àṣẹ láti prosecute terrorism ah, ah. òfin tó dá terrorism act òfin tó dá sílẹ̀ tó sọ ní wípé eh, minister for justice and attorney general of the federation ló lè prosecute terrorism eh, act pẹ̀lú coordination of the national security adviser. bàbá ìbọn ìbọn mélòó ni àwọn ọlọ́pàá ti wá kó nílé yín àti àwọn èèyàn tẹ́ ẹ ti pa odidi abúlé tẹ́ ẹ ti pa wọ́n tẹ́ ẹ ti sọná sí. wọn mọ sí kò sí kankan aláfíà ni èmi tí wọn ní mo sá lọ ẹgbẹ́ mi ẹgbẹ́ àfin mo wà lánàá torí mo rántí wípé ìgbà tí a fẹ́ wá tí mo wá mo ti gbé àwòrán tèmi àti yín jọ yà ìgbà tá a la fẹ́ wá láti wá ṣe àlàyé láti gbọ́ ìtàn nípa ìlú òkò ìtàn ẹlẹ́fẹ́ ni pé hmm. àárín ọjà gan kí ọjọ́ tẹ́ bá ń nẹ́jà kí gbogbo aráàlú ó lè rí ṣùgbọ́n mo rántí nígbà ilé ẹ̀lẹ́sọ mi pé ẹ ní ìpè pàjáwìrì kan láti Àbújá mo rò pé lórí ọ̀rọ̀ yìí náà lẹ́ bá lọ ìgbà tọ́rọ̀ ẹsẹ̀ lẹ́mọ ẹ̀sẹ̀ wá rántí pé láàárín hmm, oṣù hmm. kẹsàn-án sí oṣù kẹwàá ní tí òjá aráyè lè ṣe ètò yìí nì. bàbá wa ìlú òkò náà lẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí asínmọ̀wá <laughs> yìí gbangba títí sìláfì òkú wà kò sí kọ̀rọ̀. asínmọ̀wá àwọn kódà àwọn èèyàn mi wà lára ìdílé bá fẹ́ gbóhùn wọn ó máa ń sọ̀rọ̀. kábíyèsí hmm. nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ǹjẹ́ bàbá wa ikú bàbá yèyé aláàfin Ọ̀yọ́ ǹjẹ́ bàbá gbọ́ sí ọ̀rọ̀ yìí. a jẹ́ kí bàbá gbọ́ sí i nfa alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ pè mí lọ sí Àbújá bàbá bàbá ṣe gudugudu méje hmm. ẹ ṣe ìpọba aláyé wá sí police headquarter bàbá gbé delegation dìde. wọn ò ṣẹ̀ṣẹ̀ máa fi wẹ́ẹ̀ gbin yẹn lọ wá ó ṣẹlẹ̀ nílé Ifẹ̀ tí wọ́n ní wọ́n jà ń lé mi ò sọ pé nìkan jàre àbọ̀jẹ̀bi tẹ́ kó àwọn ọba hmm. kódà wọ́n tún ní kọ́ èèwọ̀ sí ní nínú àṣà tí wọ́n lẹ̀ Yorùbá kó lórí adé kó sífìlà lẹ̀ wọ́n tún sífìlà hmm. lórí ọba wọ́n pàrédì tọ́jà nǹkan tó ṣe pé wọ́n ọmọ pé táwọn ń ṣe ó lè da ìlú ṣùgbọ́n Yorùbá a sì ń ṣe sùúrù wípé ipò hmm. aṣíwájú náà là ń wà. nígbà bàbá wa wá gbé ìgbésẹ̀ yẹn nígbà náà ìjẹ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjẹ́ wọ́n gbọ́ sí ẹnjìnìà Olúṣèyí Mákindé kábíyèsí. Hmm, a jẹ́ kí a wò pé internal something tó pé kò tí ì kan gómìnà kan tí a fìpa a lè sọ́tà láàrin ara wa ni. Hmm níbo tiẹ̀ ti wà níbo tiẹ̀ ti wà nílé ẹjọ́ náà etí gómìnà ọ̀fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí ìjọba yìí pé ìgbọ̀rọ̀ ti wà ápẹ́ kó tó délé ẹjọ́ ni làwọn lè dá sí níbo sì ti wà nílé ẹjọ́ àmọ́ síbẹ̀ náà bàbá wa gbọ́dọ̀ gbọ́ torí pé gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà sì ni olórí gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n gbọ́dọ̀ gbọ́ sí i àti àwọn tó jẹ́ sẹ́nétọ̀ wa àtàwọn tó jẹ́ federal honourable àti state honourable torí pé ìwọ̀sí yìí pọ̀ gidi gan-an ìwọ sì pọ̀ gidi gan láti lọ sọ wípé àwọn fi iléeṣẹ́ ọlọ́pàá ò lágbára láti fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kan e aráàlú gan tó wá sọ pé ọba gẹ́gẹ́ bí òfin tán fi gbé kalẹ̀ odidi ọba nílẹ̀ Yorùbá tí ṣé wọ́n máa pa mo rò pé gbàtà wá sílùú Òkò tí mo fi lọ sí jàdúrà àti gbogbo agbègbè òun èmi àtọ́jú tó lé èmi ọmọ mi tí mo mú lẹ́yìn ẹ̀ẹ̀mejèèjì tí mo wá sọ́dọ̀ yín èmi àti ẹnìkan la wa mọ́tò káàkiri a tún ṣe fídíò lójú ọ̀nà nínú igbó tààrí ìkankan tó jẹ́ ìdẹ́rùbà lọ́nà gbogbo agbègbè o débi pé àwa gbọ́. ó jẹ́ ó jẹ́ nítorí àwa lẹ́nu o. àbí ilé ẹjọ́ ti fìgbà kan sọ fún yín rí pé wọ́n ti ilé ẹjọ́ ti fi ẹ̀sùn ọ̀daràn kan yín rí ní kábíyèsí. ǹjẹ́ bọ́ọ̀lù ǹjẹ́ àní èmi ò lọ èmi ò lọ ságọ̀ ọlọ́pàá. Hmm, kábíyèsí. mi ìdágọ̀ ọlọ́pàá rí hmm, hmm. kí ló fẹ́ mú mi dé àgọ́ ọlọ́pàá ìyẹn yẹn ló ti ẹ̀ bí mi rú lákọ̀ọ́kọ́ tí wọ́n pè wá gbàgbà tí wàá lọ pẹ̀lú bàbá tó rán dedication tó tún wá ní ká máa bọ̀ lẹ́ẹ̀kejì hmm. ìyẹn ló jẹ́ ká lọ sí fundamental human rights pé ah, nílùú tó fi wà. Ah, àrífìtì ẹ̀ ló jẹ́ ní kékeré ọba aládé nílẹ̀ yorùbá tí ìran mi ọba mọ tẹ́ ń pè lọ́ba àwa yorùbá mọ tẹ́ ń pè lọ́ba sì mọ ọlọ́run ló sì yan ọba fáwa nílẹ̀ yorùbá níta ti ń lò ó pọ̀ láti bí ẹgbẹ̀rún ọdún lọ́nà ẹgbẹ̀rún ọdún ni àníṣe nígbà tí wọ́n mẹ́sàn kéèsì yẹn lábújá níwájú justice yẹn nígbà tí lọ́ọ̀yà wa sọ fún wọn pé nọ́mbà one ọ̀rọ̀ ẹ̀ ní right àti pé prosecute ọ̀rọ̀ kan lórí fundamental human rights wọn lè sọ kankan bàtà ẹni ẹ ń kò tí gbogbo authorities tí ó tí ó fún minister for justice and attorney general lágbára láti. La ṣe láti prosecute terrorism wọ́n kàn bẹnu dákẹ́ ni wọ́n tún wá ní ẹ̀ẹ́dẹ́gbọ́n eh, máa tún sẹ́ndì àwọn mẹ́ta tí wọ́n mú lọ sí correctional prison adájọ́ ní ẹjọ́ tí ẹ gbé wá ẹ ẹ gbé wá dáadáa àti àti ìṣèdá àjọ lórí ẹni àmọ́ ọdún kan lọ rìmáìdì wọn padà sí eh, àgbọ̀lọ́pàá kan lọ́wọ́ kí wọ́n lọ ṣe nǹkan tó bá yẹ kí wọ́n ṣe properly ṣé ẹ rí tó ṣẹlẹ̀ ní pé àbòsí ni hmm. wọ́n rí wípé ẹjọ́ yìí nọ́mbà one wọn ò lágbára láti eh, try rẹ̀ l'Abuja ẹjọ́ tó yẹ pé jurisdiction bí tó yẹ kó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè high court ló yẹ kó ti ṣẹlẹ̀ hmm. ibẹ̀ àti eh, sọ wípé eh, ilẹ̀ yìí wà wọ́n ti wá rí wípé àwọn ò lè ní lọ́yọ̀ọ́ ṣe kò sí ibi tí wọ́n fẹ́ lọ sí àti pé ẹni ẹni ní tropical culture ẹ̀yà tí wọ́n porúkọ managing director wọn ẹ̀ Isaac Abiodun ó bìlíìfì pé òun ní àwọn alágbára làbújá. <laughs> nílẹ̀ Yorùbá yìí náà. ó bìlíìfì pé òun ní owó tí òun fẹ́ ná tó ń bá wọn ríbi tí wọ́n gbé ẹ̀sùn yẹn sí ni wọ́n gbé lórí terrorism torí wọ́n mọ̀ wípé terrorism nìkan náà lè treat làbújá. Hmm. wọ́n sí basis fún wọn láti kò sí evidence wọ́n lè tún lọ bá eh, Anthony General eh, Minister for Justice láti take even fiat láti ṣèkúdẹ because wọ́n rò pé kò bófin mu kangaroo ọ̀rọ̀ ni fún àwọn àwa láti kọ lẹ́tà sí wọn wípé ní eh, ilẹ̀ Ìgbò ẹ lè gbé ọba wọn ẹgbẹ́ ọ̀pẹ̀lọba wọn lóbi wọn tàbí ilẹ̀ Haúsá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí àwọn because ẹni tó ẹni tó tí ó wà àti deputy commissioner of police ẹ̀dáwò ọmọ delta ni hmm. tí ó handle issue yìí bẹ́ẹ̀ lọ́ọ̀yà wa kọ̀wé sí pé ṣé ẹ̀sìn ṣé ilẹ̀ yorùbá tó pè lọ́ba aládé àbí nínú ìyá haúsá ẹlòmí ẹmí àwọn àti ìbí gbé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú. ọjọ́ àrífín lápátágbà ọjọ́ ìwà àrífín lápátágbà sílẹ̀ yorùbá torí ètò tá a gbé kalẹ̀ ìtàn yorùbá là pé gbogbo ọmọ yorùbá ló ní ìkànnì ilé la fi pè ní ìtàn yorùbá ètò tó ṣe pé gbogbo lọ́balọ́ba ìjòyè àti gbogbo àwọn gómìnà àti gbogbo àwọn aláṣẹ káàkiri àgbáyé ni wọ́n ń wò ni wọ́n ń wo hmm. ètò yìí tó gbé káàkiri àgbáyé ọjọ́ ìwà àrífín bó sì ti máa di wàhálà ní kí iléeṣẹ́ kí ẹ̀yà kan kí wọ́n má kó ẹ̀yà kan mẹ́rẹ̀ mo rò yí pé ọ̀gá ọlọ́pàá pápátá ní hmm. àbújá wọ́n ń gbọ́ wa ààrẹ muhammadu buhari àti gbogbo ògbìmọ̀ hmm. aláṣẹ ń gbọ́ wa ẹ bá wa pe iléeṣẹ́ ọlọ́pàá ẹ bá wọn pèsè àwọn ṣàkíyèsí wọ́n mọ̀ fan tó lè dá wàhálà alẹ́ àbí ìjà ẹlẹ́yàmẹ̀yà láti fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kan ọba ilẹ̀ Yorùbá tí a ṣe ìwà lọ́ọ̀mọ ṣẹlẹ̀ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ò ní í gbọ́ ìgbìmọ̀ local government ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan lẹ ní ìgbìmọ̀ lọ́balọ́ba ìròpẹ́lẹ̀ kankan lọ fi ẹjọ́ ọba olóko ọba ọ̀nà mílíọ̀n local government wo ọlọ́fẹ́jọ́ wọn sùn bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ ní pé àbí àti ẹ̀wà kà nínú ìwé ìròyìn kan ìpètò ní òkò hmm. wọ́n ń pààyàn wọ́n ń dáná sunlé wọ́n ń pààyàn pàkúpa àgbọ́rú ẹ̀. a sọ pé abẹ́dàjọba orílẹ̀-èdè nàìjíríà gbolẹ̀. Ah, ah. ọjọ́ ìwà àrífín pátágbà ìwà àrífín ìwà àrífín pátágbà ni. ẹni tó ń torí wípé. ẹ bá polówó rẹ dáadáa àwọn èèyàn wọn kàn fẹ́ fi ọlá jiyàn nílùú yìí. eléyìí ò lè ṣeé ṣe torí ààrẹ mo jẹ́rìí ààrẹ Muhammadu Buhari ò ní gbà fún wọn ọ̀gá ọlọ́pàá pápátá ló ní gbà ilé ìsìn ni gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ti ń gbọ́ ẹ̀ ìní gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń gbọ́ ibẹ̀ ni bàbá wa ikú hmm. bàbá yèyé ti ń gbọ́ torí pé ìwà hmm. àrífín mo tún ń sọ ìwà àrífín ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n wù láti sọ pé àwọn gbé ọba wa lọ ilé ẹjọ́ àwọn fi ẹ̀sùn tẹ́rọ́rì ẹ̀ńtà fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kan ní màá sọ̀rọ̀ láti inú ààfin rẹ̀ yìí hmm. tẹ́lẹ̀ gbé lọ ilé ẹjọ́ tẹ́ ẹ sọ pé ó ti sá lọ kí ló dé sẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni ìlú àlàáfíà hmm. ilẹ̀ Yorùbá ẹ má balẹ̀ Yorùbá jẹ́ fún wa hmm. ẹ rántí pé Yorùbá a máa wà ní ọ̀kan ni o nípò burú jù báyìí lọ ní ọdún eighteen àníkẹ́nikẹ́ni wọ́n mọ̀sẹ̀ gbé ńlẹ̀ Yorùbá àníkìjọba wọ́n mọ̀sẹ̀ lo òfin ẹ wo báwọn bàbá yìí ṣe ń sọ ilé ẹjọ́ bọ́ sí ilé ẹjọ́ ó wá wà nílé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà síbẹ̀ náà kọ́ àwọn kan wá fẹ́ máa lọ́wọ́ agbára débi wípé ṣé orí ẹ tó tiẹ̀ àwọn tó tiẹ̀ lọ sí kóòtù orí wọn ò pé ó dídí ọba wa nílẹ̀ Yorùbá ẹ̀sùn tẹ́rọ́rìsì láì ṣe pé bóyá iléeṣẹ́ ọlọ́pàá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò declare yín wanted. ó yà ó yà nígbà ó yà nígbà ni a mà wá ṣe nǹkan o a mà wá ṣe nǹkan lórílẹ̀‐èdè yìí o yorùbá ṣàwádìí àwádìí tán kíláàsì pátápátá gbà ah, a mà ṣe nǹkan o. kábíyèsí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ ní bóyá àrùn ilé apá kan ṣé kìí ṣe wípé ó ti ní ìtàjẹ̀sílẹ̀ láàrin igun méjèèjì wípé ẹ̀mí ti ń bọ́. ẹ̀mí kankan ò gbọ́ hmm. bẹ́ẹ̀ dẹ́mi bọ́ọ̀. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ́ ẹbí kan ni kábíyèsí. Eh, nǹkan bá ò lè ṣẹlẹ̀ kí gómìnà ọ̀yọ́ mọ̀ gbọ́ ó sì gbọ́ kí wọ́n mọ̀ gbọ́ state. abẹ́ <laughs> ee eh, eh, àbàwá ṣe nǹkan o ṣe nǹkan lẹ yorùbá wa yìí o mọ pọ̀ o mọ ń pọ̀ o dára o mọ o hmm. <laughs> gbogbo ní a rí wípé bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n tún súnmọ́ yín bẹ̀ bàbá ẹ̀sẹ̀ gbèsè ni bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ̀sẹ̀ gbèsè ni àwa rọ bàbá wa ikú bàbá yèyé bàbá wa sẹ́yìn ọ̀kẹ́rẹ́ Ṣakí bàbá wa Olúgbọ́n àti gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹja dìde sọ̀rọ̀ ọ̀rọ̀ ìkan gbogbo wa o ọ̀rọ̀ ìkan gbogbo wa o torí wípé ọjọ́ ìkan ìwọ̀sí pátá gbáà ọjọ́ ìkan ìwọ̀sí pátá gbáà láti fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kan òdìdí ọba nílẹ̀ Yorùbá lẹ́yìn tí ò rí bẹ́ẹ̀ léyìí tí ò rí bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan ìdọ̀tí pátágbà ó jẹ́ nǹkan ìdọ̀tí pátágbà ilé ẹ̀lẹ́ ti gbọ́ lẹ́nu bàbá wa kábíyèsí hello kábíyèsí. yà mo ń gbádùn. tó ẹ láwọn àwọn ìjòyè yín sì wà láàfin bẹ́ẹ̀ pẹ̀lú yín. bẹ́ẹ̀ni. tó ẹ bá mi kí gbogbo àwọn ìjòyè ẹ bá mi kí gbogbo wọn ìlú òkò ní bàjẹ́ o. àmín àmín. torí pé ìgbà tá a wá báwo kan bá ṣe rí làwa ṣe ń sọ ìlú ìjẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ ó sì jẹ́ ìlú hmm. àlàáfíà. Mm ẹ̀rí ń gbà tá a wá hmm. àwọn èèyàn rí gbogbo bá ṣe fojú ọ̀nà hàn ọ̀nà tó lọ hmm. ọ̀nà tá a gbà látọ̀dọ̀ yín lọ sí ìjàdó inú bàbá wa gómìnà wa náà tún gbọ́ kí wọ́n bá wa tún ọ̀nà yẹn ṣe torí pé iṣẹ́ hmm. àgbẹ̀ iná ẹ̀ la mọ àwọn agbègbè e, ìlú òkò sí kí wọ́n bá wa tún ojú ọ̀nà yẹn ṣe bàbá wa ìlú òkò ní bàjẹ́ e, lágbára náà ẹ pẹ́ lórí oyè ẹnikẹ́ni ò lè bà yín ló ẹnikẹ́ni ò lè bà yín ló kọjá bàbá wa ẹ bọ́ bá ṣe ń lọ àwa náà ó wá sílùú òkò á wá láti lè jẹ́ káwọn èèyàn tó mọ̀ káwọn èèyàn tó fojú ara wọn rí pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí mọ̀ ẹ jẹ́ mi ìṣó tí ń bẹ lọ́wọ́ yín ẹ ṣé gan ni mm. kábíyèsí o. àdúpẹ́ àròpìtọ̀ àdúpẹ́ o èmi bàjẹ́ o ìgbọ̀rọ̀ ìgbọ̀rọ̀ mi bàjẹ́. ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀ ẹ ṣé pọ̀ ẹ ṣé pọ̀ tó ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọmọ ṣe o ọmọ ṣe o ọmọ ṣe o ń fi ojú òpó sílẹ̀ fún ẹ̀yin ará ilé ń fi ojú òpó sílẹ̀ fún ẹ̀yin ará ilé kẹ́ ẹ pè kẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ máa fojú òpó sílẹ̀ òǹkà lọ́tà ẹ pè mí sí náà ní plus two three four eight zero two three six eight seven four three two iná ẹ̀ ni ẹ pè mí sí òǹkẹ̀rọ tí ẹ pè mí sínú plus two three four x zero two three six eight seven four three two iná ẹ̀ lẹ́ pè mí sí. ẹ orí whatsapp nìkan ni ẹ lè pè sí orí whatsapp nìkan ni ẹ lè pè sí torí ìpè kan ti wọlé ìpè kan ti wọlé ẹ jẹ́ n sáré gbé ìpè ẹ kú dédé àsìkò yìí o dédé àsìkò yìí ní Bámidélé ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. tó ẹ bá wa dá sí ah, ètò. ó dùn mí níná wípé mi ò láǹfààní àti bí kábíyèsí léèrè wípé sọ̀rọ̀ yìí ọmọ lọ́wọ́ kan nínú. kábíyèsí ti jóyè wá pé ẹni tó ralẹ̀ ẹni tó ralẹ̀ lọ́wọ́ àgbà yìí ẹni ó ń lo ọwọ́ agbára pé owó ẹ̀mẹ̀ tó ralẹ̀ five hundred acres of land ẹ̀ pé ẹni tó lówó olówó ní í ṣe nǹkan olóyè olóyè Laji Abbas ara tá à ń tún sọ nìyẹn nígbà tí agbègbè kan mi ò ní sọ wípé fíléèjì tí wọn bá ta ilẹ̀ five hundred acres of land. wọn ò tún list yẹ wọn ò list yẹ títà yìí náà ni. títà yìí náà ni àwọn ìbéèrè tó yẹ ká máa béèrè nìyẹn tẹnìkan ra ilẹ̀ five hundred acres of land again wá ní wípé ẹ wá wo ìròyìn kàyéfì torí ìròyìn kàyéfì lè ní pé wípé kéèyàn ó lọ wípé kó pe ọba aládé ní. terrorist. agbọ̀nmí. agbésùnmọ̀mí. lọ́dọ̀ ọ̀rọ̀ tó sì wà nílé ẹjọ́ wọ́n lọ ilé ẹjọ́ back and forth back and forth ó yẹ kí lọ́ọ̀yà àti àwọn olóko gan kí wọ́n pe ọ̀gbẹ́ni yẹn kí wọ́n pè lẹ́jọ́. àti iléeṣẹ́ ọlọ́pàá ni kì í ṣe ọ̀gbẹ́ni nìkan iléeṣẹ́ ọlọ́pàá ló gbé wọn lọ sílé ẹjọ́ láti fi ẹ̀sùn terrorist kan odidi ọba. lẹ́jọ́ tó fún ìbàlúkọjẹ́ zero kí wọ́n pè wọ́n lẹ́jọ́ fún ìbàlúkọjẹ́ bẹ́ẹ̀ni kí wọn sì mọ pé àwọn ọba aládé wa kí wọn mọ fi wọlé mọ ìwọ̀nba tí mo fẹ́ sọ nìyẹn olóyè Abbas. ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa tó pẹ́ ẹ̀rí náà la fi gbé ìtàn Yorùbá kalẹ̀ láti fi ń sọ pé ìwọ̀sí yìí tó ìwọ̀sí yìí tó ìtẹ́ ẹ̀ bá lè gbà ẹ má fi ẹ má fi lọ̀ wá ẹ má fi lọ̀ wá ìtẹ́ ẹ̀ bá lè gbà láti pe odidi ọba aládé ní tẹ́rọ́rìsì <laughs> nígbà tí ìwé ìròyìn jáde lánàá bẹ́ẹ̀ mọ́ ọkọ rẹ́rìn-ín mo ní àwọn kìnnìsì fẹ́ tọwọ́ bọ̀ ní tí ò yẹ kí wọ́n tọwọ́ bọ̀ wọ́n sì ń fẹ́ ìjà ogbó ọmọ Yorùbá torí pé a ní kékeré ọba pápá ọba tọ̀rọ̀ tiẹ̀ ṣẹlẹ̀ sí oko abẹ́ ẹ̀ mọ bí oko ṣe jẹ́ ni ojúlówó ọmọ Ọ̀rànmíyàn ẹnu oko lórí ibi tí Ọ̀rànmíyàn ibi tó ibi tó sùn gbẹ̀yìn lára ibi tí wọ́n mú pọ́ sùn gbẹ̀yìn ní òkò yìí pé ńgbà tó kú òkò ni wọ́n ń ló sùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà wọ́n gbé orí rẹ̀ lọ Ilé-Ifẹ̀ láti lọ sin apá kan ni wọ́n fa irun rẹ̀ àti ìkànnà rẹ̀ wọ́n gbé lọ Ilé-Ifẹ̀ láti lọ sin ẹ jẹ́ n gbé ìpè. ẹ kú dédé àsìkò yìí o à nínú bí mo ti fẹ́ láàgùn sí kan ẹ bá wa dá ṣètò. ètò <laughs> tí mo fẹ́ dá ṣètò ni pé àwọn bàbá wa kò kù kò sí akéré ndìdòrò wọn yẹ kí wọn fi tó gómìnà wa létí torí òun ló bá lórí ohun gbogbo olóṣèlú sì ni olórí aṣojú wa ní ilẹ̀ Ọ̀yọ́ state lọ́mọ bàrà lèmi bọ̀bá ikú wọn fi tán létí. iná ìlàsí ẹ rí pé ẹ rí pé mi náà. ọmọ ọmọ ìgbésẹ̀. bẹ́ẹ̀ni ẹ rí pé mi náà béèrè ìbéèrè yẹn lọ́wọ́ kábíyèsí. mo ń bọ yín o. ìdí pé ó ń di ẹjọ́ pẹ̀lú tó ti di ilé ọlọ́pàá ó yẹ kí gómìnà gbọ́dọ̀ mọ̀ tó wá di ọba ọ̀rọ̀ ọba tó ti lọ jọ ọlọ́pàá ojú ẹ̀sẹ̀ gómìnà létí so gómìnà tó máa ṣiṣẹ́ ju gbogbo obìnrin kò ní dé lẹ́wù pé àwọn kìnnìyí wọ́n ń lo ọwọ́ agbára kọ́ ọba kọ́ ọba wá sàbújá ojú ọ̀yẹ́ kò tẹ̀lé àtọ́ àtọ́ torí àyè fún náà ẹjọ́ gbọ́lẹ̀ Yorùbá ọ̀rọ̀ tó tẹ̀lé kò parí ọ̀rọ̀ ẹ̀kọ́ kí wọ́n lọ sí ẹgbẹ́ pẹ̀lú àbújá ẹ̀tọ́ àti bíi káwọn náà ẹ̀ka kó wà káwọn lójú nìyẹn but tó ní báyẹn ẹ fi ẹ fi lógo tó ń bá lò lówó ni àbó ń náà ìjọba mọ́lẹ̀ gómìnà máa ṣe kò ní fẹ́ẹ́ ṣe ìjọba ọ̀dọ́ àbújá. ẹ bá bá abẹ̀bẹ̀ wá ńgbà náà ààrẹ ti pọ̀ kò sí náà à ń bọ̀ ń gbọ́rọ̀ yìí o. ok wọn bá gbígbé iṣẹ́ kó o gbé but a fún a fún iléeṣẹ́ ọlọ́pàá ní twenty two hours wọ́n fi change kíní ẹ̀ padà because a máa gbé wọn lọ sí court. torí ariwo sí gbogbo wa lọ́kàn because ẹni tó pè ní terrorist ni ẹni tó bá ti ń pa àwọn àwọn aráàlú tó ń tó ń pa sìkìlíà òun ni wọ́n pè ní terrorist. bẹ́ẹ̀ni. ìbálòkọjá ńlá gidi lélẹ̀ nílẹ̀ Yorùbá. wọ́n ní kidnapping àti terrorist iná ẹ̀sùn ẹ̀sẹ̀ fi kan kábíyèsí àtàwọn ìjòyè wọn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ò sì gbọ́. kílábẹ̀sì kan lọ bá ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kan lọ bá gómìnà ta torí ọ̀la ọ̀làǹtà tójú wa lọ́yọ̀ ṣe kan lọ bá. bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ ṣe pọ̀ ẹ ṣe pọ̀ sẹ́rí ní ti ilẹ̀ títà òfin òfin orílẹ̀-èdè àbí òfin ìpínlẹ̀ kò sọ pé ẹbí tó bá lè lẹ̀ ọ́ láṣẹ láti ta ilẹ̀ kódà òfin fún ẹbí ní àṣẹ gan ju ìjọba lọ tíjọba bá fẹ́ lolẹ̀ ìjọba gan máa ń tọrọ rẹ̀ àbí kọ́ ra ilẹ̀ ni èyí ò lè jọ sọ wípé ká tó lè bá àwọn èèyàn wí ṣùgbọ́n àkàlẹ́ gba àwọn èèyàn mọ̀ràn ni pé ilẹ̀ tẹ́ǹtà yóò dùn yẹn àmọ́ níwọ̀n ìgbà tó bá ṣe pé yorùbá sí yorùbá ló bá ralẹ̀ ilà ìfi lè sọ̀rọ̀ púpọ̀ ẹlòmíì lè fẹ́ ralẹ̀ fún iṣẹ́ àgbẹ̀ ẹlòmíì lè fẹ́ ralẹ̀ fún ilé kíkọ́ ẹlòmíì lè fẹ́ ralẹ̀ fún ilé iṣẹ́ oríṣiríṣi báwọn ẹni ṣùgbọ́n bá ti jẹ́ yí pé yorùbá náà là ń tà á fún tá a wá tà fún àrè kọ́ wá wá láti bòmí kọ́ wá káwọn èèyàn rẹ̀ wá kó wá máa fi tẹrọráìsì wa torí pé òfin òfin ọ̀sọ́ pé èèyàn ṣe lè ta ilẹ̀ lófin agbófin sọ pé èèyàn ṣe lè talẹ̀ ni ẹ̀ pé kò ní kò ní rọrùn bẹ́ẹ̀ kò ní rọrùn gẹ́gẹ́ báyìí títí sọ ẹ mo rò yí pé gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà máa ń wo ètò yìí àwọn náà wọ́n ti gbọ́ sínú àwọn náà sì ti rí nínú ìwé ìròyìn lánàá wọ́n ti fi hàn gómìnà wa yí pé tó kábíyèsí o ìkan lára àwọn ọba ọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ti fi ẹ̀sùn tẹ́rọ́rìsì kàn yí o gómìnà owó ti gbọ́ sí i ẹ̀tẹ́ bá fẹ́ dá sí ètò òǹkẹ̀rọ tí ẹ pè wá sí náà ni plus two three four x zero iná la pín ìṣojú agbègbè wa plus two three four eight zero two three six eight seven four three two ẹ̀yin náà lẹ́ẹ̀ fi dá sí ètò tẹ́ bá fẹ́ bá wa dá sí ètò torí pé ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Yorùbá ni ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Yorùbá ni a ti ṣí local call sílẹ̀ kọ́mọ̀dé pé àwọn tó wà níta nìkan ni àwọn táwa fẹ́ pè sí orí local call ẹ̀já pè sórí zero eight zero two three six eight seven four three two ìní ìní jẹ́ ká pè sí ẹ má sì jẹ́ ẹ má sì sì wá gbọ́ ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n mọ̀ wò wípé à àṣọ yẹ kó rí bẹ́ẹ̀ agbára ò sí lọ́wọ́ àwọn ọba wa mọ́ bíi tijọ́hun agbára ò sí lọ́wọ́ àwọn èyí táwọn ìjọba bá tiẹ̀ fún ní ọlọ́pàá kan ọlọ́pàá méjì gan ká máa dúpẹ́ ká máa dúpẹ́ ìdí nì tí ìwọ̀sí fi ń pọ̀ tí ìwọ̀sí tó fi ń pọ̀ tí ìwọ̀sí fi ń pọ̀ ṣùgbọ́n o oníṣègùn mẹ́ tó lè fògé ẹ̀ ṣàwádànù ẹnìkan wàá bá wa ẹ wàá polúbàdàn báwọn apẹ̀rẹ̀ ní kọ́ máa mú bọ̀ wọn ò tí ì bí ètò rẹ̀ ẹnìbàdàn wà lábújá ẹ̀yìn eh, eh, lè sọ tí bàbá bá fẹ́ gbafẹ́ lọ o ẹjẹ́ lọ si sí ilé ọlọ́pàá lábújọ́ ní iléeṣẹ́ àbí mo fẹ́ lọ kí ààrẹ àbí mo fẹ́ lọ kí àwọn sẹ́nétọ̀ wa wo èbí máa èbí ire níṣẹ́ gbẹnu mo fi sọ ọ bàbá dẹ̀dẹ̀ o bàbá mi ń bẹ lọ́n sáré Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń À ń gbọ́ yín ketekete o, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti o. À ń gbọ́ yín o, à ń gbọ́ o. Ẹ kú iṣẹ́ àti Àṣẹ o. Mo ṣé àwọn tá talẹ̀ ń ṣe yorùbá náà talẹ̀ ń fún ni yorùbá náà lẹni tó ralẹ̀ yorùbá lẹni tó ralẹ̀. yorùbá lẹni tó ralẹ̀. ìgbà tó rọ̀ wá rí báyìí alàgbàdájà bá kí wọ́n tó bàtà ti tọ́rin ti lọ sí ọ̀rọ̀ pólíṣì yẹ kí wọ́n kàn sọ́ọ̀tì gómìnà àbíkọ́ pọ̀ pẹ́tíṣẹ̀ gómìnà fúnra wọn wọ́n ti ẹ rí i pé wọ́n lọ sí human rights wọ́n lọ sí human rights ní ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ìgbésẹ̀ tó jẹ́ ti òfin tó yẹ kí kábíyèsí ó gbé ni wọ́n gbé wọ́n lọ sí human rights bẹ́ẹ̀ náà ni gómìnà bàbá wa ti ń gbọ́ báyìí gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti ń gbọ́ torí pé ọ̀rọ̀ yìí ìtìjú lá bó ṣe jẹ́ ìtìjú fún wa náà lọ jẹ́ ìtìjú fún gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti pe odidi ọba aládé ní terrorist pé àwọn gbé lọ sílé ẹjọ́ àwọn fi ẹ̀sùn ẹ̀rí pé tẹ́tẹ̀ sọ ni pé kábíyèsí ti sá lọ etí ẹ̀ ń sọnù pé kábíyèsí ti sá lọ àfin ni kábíyèsí wà tẹ́ ń ti bá wa tẹ́ ń fi bá wa sọ̀rọ̀ ẹ rí i pé kí ni ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ bọ̀ irú ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ká dúró ká sakin ẹ rí i wípé irú ẹ̀ ni ìgbésẹ̀ tí bàbá wa yìí gbé ní ìgbà ayé ààrẹ Muhammadu Buhari náà nígbà tí ń ṣèjọba ológun ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ emir Kano àti bàbá wọ ní rìsáàtì àná tí wọ́n gbéṣẹ̀ emir Kano ti àná ti jẹta wọ́n jọ lọ wọ́n lọ sí London kọ́ wọn lọ́ngbà náà wọ́n rìnrìn àjò nígbà wọ́n wá dé wọ́n wá ní wọn ò lẹ́tọ̀ọ́ àti jáde ààrẹ Muhammadu Buhari nígbà náà wàá pàṣẹ fún gbogbo àwọn gómìnà kọ́ lọ bá wọn lọ́balọ́ba ṣèpàdé nípínlẹ̀ wọn mo rò pé pópó ọlá àbíta ní bẹ ní tí ń bẹ ní gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ńgbà náà wọ́n wá pe ìpàdé sílé ìgbìmọ̀ lọ́balọ́ba nígbà wọ́n pe ìpàdé sílé ìgbìmọ̀ lọ́balọ́ba bàbá wa olùbàdàn àsàǹkẹ́ yusuf olóyèdè àsàǹkẹ́ bàbá ògbéèbó ọ̀tún wọn sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀pẹ́rìndé àwọn gbéèbó wọ́n sàrí tí gómìnà ń tu gómìnà ológun ọwọ́ aṣọ kakí ó fi ọ̀pá tilẹ̀ ó sọ̀rọ̀ tìbínú tìbínú bàbá Sáńkẹ́ wá ń bi ọ̀tún pé èmi aláláàṣe kí ló dé tí ń tu bí ejò kí ló láàṣe ọ̀pá èdè wá ní pé ọ̀ọ́ni wọ́n lọ́sẹ̀ bàbá Sáńkẹ́ sì tó á béèrè pé ta wọ́n lọ́sẹ̀ ọ̀ọ́ni kí wọ́n lọ́ọ̀ ní àṣe ẹ̀ wọ́n lọ́ jáde ìlú kò gbàṣẹ́ Sáńkẹ́ wá béèrè pé ẹ ó ṣe kí ni ó jáde ìlú kò gbàṣẹ́ bí kábíyèsí àṣàǹkẹ́ ṣe dìde nu wípé a ṣebí yóò bá lì wọ ọ̀pá ló mú lọ́wọ́ ọlé ọ̀gbọ́ràn lù ú kọ́pá bò ló ní lù ú kọ́ba máa gbọ́ràn kọ́ gbọ́ràn lù ú tó bá ti lù ú nìsín yóò gbọ́ràn olúbàdàn àṣàǹkẹ́ bí gbogbo lọ́balọ́ba ṣe pọ̀ tó ń gbalẹ̀ nígbà náà ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun jọ wà papọ̀ olúbàdàn àṣàǹkẹ́ jáde ni abẹ́ ẹ̀ mọ gbọ́ra dáradá ọ̀ní jáde ìlú kọ̀ gbàṣẹ lọ́wọ́ á pè wá sí lọ́wọ́ á tu bí ejò kọ́pá lù ú lù ú kó rí nǹkan lù ú irú ẹ̀ kan nu kọ ẹsẹ̀ máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a bá ń kọ́ yóò mọ iye èèyàn yóò mọ iye èèyàn tá a bá ń kọ́ yóò mọ iye èèyàn gbà ọlọ ọ̀hún níjàde kọ̀ gbàṣẹ́ ilẹ̀ wa pè pàdé sí lọ́wọ́ à ń tu bí ejò ọkọ̀ pàbò lórí lù ú kọ́ wá wo ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí àwọn British ti ń bẹ lálágbára wọ́n mọ ti àwọn ọba ilẹ̀ Yorùbá yàtọ̀ tọ́ba bá dúró déédéé òfin bẹ́ẹ̀lú òfin àsọpẹ́kọ̀ bọ́ dàlúrú òfin ẹ wo bí bàbá wa ṣe ń tó gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ àlàáfíà ni ọjọ́ tá yé sí báyé sí ni ìjà alẹ́ ti ń bẹ ní máa ń bẹ lágboolé nínú agboolé gan tó ṣe pé bàbá kẹyà lọ́jọ́ sẹ̀wọ́n lẹ́nu agboolé òrùlé lè mẹ́jù bíi márùn-ún mẹ́fà méje mẹ́jọ lọ ẹ̀yìn lé ibi sílẹ̀ bàbá mi dé ní àgbàlá bàbá mi ní ìmọ̀ ṣẹlẹ̀ ká tó wá sọ àdúgbò láàrin àdúgbò lágboolé sí agboolé kejì ká tó wá sọ láàrin ìbílẹ̀ láàrin àwọn àdúgbò sádúgbò ká tó wá sọ láàrin ìlú ká tó wá sọ láàrin stéètì láàrin ìlú méjì wọn ọjọ́ táyé ti dáyé ni ilé náà ibi tí wà àtẹ̀yẹn jọ kọ́lé sí lẹ́gbẹ̀ẹ́ ara yìí ọjọ́ táyé ti dáyé lèyẹn ti ń ṣọ̀fọ̀ ọlẹ̀ ìwọ́ra di pé ká máa fẹ̀sùn tẹ́rọ́rìsì kan rẹ torí náà mò ń pe gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà olúṣèyí abíọ́dún mákindé ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ mò ń pe gbogbo ẹ̀yin sẹ́nẹ́tọ̀ wa mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ ń bẹ lábújá èyí fẹ́ dún ọ̀nàrẹ́bù wa bó sì ń pe ètò ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo mínísírì tọ́rọ̀ kàn tó fi mọ́ local government tí ọ̀rọ̀ kàn mo wá ń pe gbogbo lọ́balọ́ba abẹ látòrí bàbá mi àtẹ̀dá ikú bàbá yèyé ọba tó bẹ́ẹ̀ ni mo sì pé bàbá mi ọ̀nìrìsà eh, mo pe kábíyèsí ọ̀nìrìsà ọ̀rọ̀ lẹ yorùbá nìyí o ọ̀rọ̀ tó kan gbogbo wa ni o ẹ jẹ́ ń gbé ìpè yìí ẹ jẹ́ ká dìde sí i ń gbé ìpè ẹ ń gbé ìpè ẹ kú alẹ́ o. ẹ̀kọ́ alẹ́ ètò olùkọ́ àgbà. orúkọ yín àti ibi ẹ ti ń pè. orúkọ tèmi Alábí jẹ. London ni mo ti ń pè. ẹ bá wa dá nǹkan tó yẹ ká dá sí ni pé gbogbo ètò mẹ́ àwa là ń fìyà jẹra wa òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ̀rọ̀. èyí ọba wa ń ṣe ń bẹ̀ lójú òun aláwọn ọba wọn ò lágbára kan ò lágbára nísìnyí wọ́n ń gbéjà lọ́ba wọn lórí ilẹ̀ gbogbo ọba yòóbó lè jókòó lé ní kó sì pàdé pé nǹkan báyìí ní yorùbá fẹ́ kí ọ̀kan wá lòun fẹ́ mú wọn bó ṣe máa mú wọn ní kọ̀ọ̀kan nìyí bíkọ́sí ẹnu òkòpò ẹlẹ́rìí oníbàdàn wọn ò ìtọ́jú bẹ́ẹ̀ lọ́ máa jẹ́ fólúbàdàn because ó ti mú pé. ẹ jẹ́ wọ́n dẹ̀ wò kárì àgbàwọ̀ àtàdẹ́rẹ́ là ń sọ̀rọ̀ eh, ẹ jẹ́ wọ́n dẹ̀ wò. tọ́gbọ́tọ́gbọ́ là ń kọ́ bàjẹ́. alágídí pé kí ni agbọ́dọ̀ sí ọ̀hún mẹ́lò láti. àfa eh, eh, àfa ẹja sòtọ̀rọ̀ fúnra wa ìjà tó wà ń bẹ̀ yìí ti kọjá pé kí ọ̀rọ̀ yọ látàbùjá kò sọlọ́pàá bíbẹ gómìnà Ọ̀yọ́ state kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ pé kíní wọn ń po dídọba ní tẹrọrìsì eh. ẹnu iná la máa fi sọ ẹ jẹ́ àsotọrọ fúnra wa àwọn ọmọ wa ní láti ṣe jókòó. lẹ́yìn ìgbà tí àwọn gómìnà ṣèpàdé yìí pé tí àwọn DSS bá fẹ́ ṣiṣẹ́ kí wọ́n mọ bú àwọn gbọ́ wọ́n lọ sí Ọ̀yọ́ níbi tí bàbá wa ikú bàbá yèyé wà wọ́n lọ gbé ẹnìkan bẹ̀ wọ́n tún ṣiṣẹ́ yẹn gómìnà ọ̀gbọ́ ikú bàbá yèyé ọ̀gbọ́ àti àtìgbọ́n kankan mọ́ lásìgbà náà lórí ẹni o lẹ́yìn ìgbà tó ń ṣe mítìn wọ́n gbé ọlọ́pàá jáde lọ tó wá fẹ́kọ̀ọ́ tí gómìnà ti wá gbọ́ ọ̀pọ̀ tí kọmíṣánná pólíìsì ọmọ. Hmm. a ní èyí tó ń bára fà yìí tá a bá pò láàrin àwọn pípò yìí àtó jù bẹ́ẹ̀ máa jọba ládì adẹ̀kùn alẹ́nà á ní pé kínní èyí mo ṣe ń bá yín pòsì ẹni tó fẹ́ jẹ sínétọ̀ lónìí Yorùbá nínú àwọn mẹ́jọ tó dọ́mọ Nàìjíríà tí ọba àlú yìí tó dá lọ́lá nílùú yìí ọmọ Yorùbá jẹ́ méje ń bẹ̀ hmm. nílùú London yìí sọ́tọ̀ la máa wá sí pé kínní àwọn gbogbo tó yẹ kó wúlò fún àti jáde àtúwàtì wọn jáde nílé wa kò rọ̀ àwọn ọba wọn nínú èèyàn méje ẹ bá a tún gbé nínú èèyàn mẹ́jọ tí wọ́n fẹ́ ṣe kí ni. nínú èèyàn mẹ́jọ méje tó ń dá lọ́lá mb pé mẹ́bọ̀ british pé àgbà nínú àwọn alùkóso ìlú yìí ọmọ hmm. Yorùbá jẹ́ méje ń bẹ̀. méje lọmọ Yorùbá. <laughs> ọmọ Yorùbá ọmọ ṣe o. tí bá ṣe máa pòsè sí ẹ wá wò ẹ lọ sí amẹ́ríkà bẹ́ẹ̀ náà nínú ìjọba tírítì ọmọ bíi ọmọ ọmọ yorùbá bíi méje ló wà bẹ́ẹ̀. nínú ti pàtì ìbíbà ikọ́ tẹ̀mí kan fẹ́ sọ ni pé ẹ̀yin náà súnmọ́ àwọn ọba yìí táwọn ọba yóò bá jókòó meeting ìyá tó yẹ kó jẹ wá ẹ fi olóṣèlú lẹ̀ olóṣèlú máa lọ́ máa bọ̀. ìpàdé lọ́ba lọ́ba ìpínlẹ̀ ọ̀yọ́ ọdún gbọ́nrin ni wọ́n ti ṣe kẹ́yìn ìpàdé lọ́ba lọ́ba táwọn lọ́ba lọ́ba máa ń ṣe ọdún gbọ́nrin ni wọ́n ti ṣe kẹ́yìn olùṣọ́ àmọ́ra wa dáadáa èmi dẹ̀ wà lọ pé ẹ mọ̀ pé mo fi fọ̀rọ̀ yìí ni pé ẹ má jà máa bu ara ta bára lé ò bá àwa là ń fìyà jẹra wa ẹgbẹ̀rún fúlàní ò lè pè wá tẹ́rọ́rìsì ẹgbẹ̀rún fúlàní ò lè gbalẹ̀ yorùbá àwa yorùbá náà là ń talẹ̀ yorùbá ẹwọ ẹni fọlọ àwọn tó talẹ̀ five hundred ìtẹ́ bá wà díẹ̀ lọ ẹgbẹ́ fúlàní máa wà lópe kínní nígbà tí five hundred kà sí bá bọ́ síbì tàbẹ́kùtà àwọn tó ṣèdè tó lé kò lábẹ́kùtà wà bẹ́ẹ̀ ìlú méjì ló ti dahoro londo state lẹ́yìn tá a fi ń sọ̀rọ̀ yìí hmm. àwọn ọmọ wájà ìṣẹ́lẹ̀ kò tí kọ̀lé wọn ò tí ì lè ṣe mítìn olùkọ́ àgbà ẹja bára wa sùn tọ̀rọ̀ táwọn bá wá bá jókòó lé tálàfé jókòó tọ̀ọ̀ní jókòó táwùjáde jókòó tálákẹ́ jókòó tó jókòó bá wù sí ìlú nàìjíríà kò sí tí ẹgbẹ̀rún fúlàní tó lè fọ́ọ̀kàn sókè sábà gbọ́ bíi solution wà tábà tún kẹ́pẹ́pẹ́pẹ́ kìíní àwa làá fìyà jẹra wa o. ìgbà tí wọ́n dá àmọ̀tẹ́kùn sílẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba wọ́n pera ẹnu wọn kò ẹnu ọjọ́ kìíní ẹjájọ́ máa kò bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan ni. tó ẹ à bàbá a ṣe fẹ́ wí mọ́ o <laughs> àbí bókìlà tó fẹ́ wí bó o la ṣe fẹ́ wí à bàbá a ṣe fẹ́ wí mọ́ à bàbá a ṣe fẹ́ wí torí pé ọ̀rọ̀ burúkú gbáà ni odidi ọba Yorùbá terrorist oníjọba Yorùbá terrorist ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ iná ni wọ́n ń pè ẹ̀yin bàbá wa sí àkíyèsí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní bí ìlú bá torí àwọn àgbààgbà bàjẹ́ àìmọ̀ wàá ni ẹ̀yin bàbá wa tẹ̀ sí bẹ́ǹtà àìmọ̀ wàá wù láyé Olúgbọ́n kò bàjẹ́ láyé Àrẹ̀sà kò bàjẹ́ láyé Àjèrò kò bàjẹ́ láyé Alára kò bàjẹ́ láyọ̀ wárangún àga kò mà bàjẹ́ ẹ mẹ́jọ bàjẹ́ lásìkò tiwa apẹ̀yìn bàbá wa apẹ gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba apẹ gbogbo ẹ̀yin níjòyè níjòyè hmm. ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí pàápàá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ yìí kàn yín o ọ̀rọ̀ kanlẹ̀ ọkàn baálé ilé o ọ̀rọ̀ yìí kàn yín torí wípé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì bàbá tiẹ̀ fẹ́ ralẹ̀ ó yẹ kí ètò ọ wà ilẹ̀ tó bá ti ń pọ̀ dérú nǹkan báwọn ó yẹ káwọn ìgbésẹ̀ kan ó yẹ kó máa gbé tó bá ti ń kọjá pé èèyàn ra bíi éékà mẹ́wàá tó bá ti ń lélé éékà mẹ́wàá ìjọba ẹ máa gbé àwọn ìgbésẹ̀ kan ẹjẹ́ àṣẹ nílẹ̀ Yorùbá àní kéèyàn kódà yẹn lè ra three thousand acres tó bá ti rí i torí pé tó bá fẹ́ fi ṣiṣẹ́ àgbẹ̀ tí ó sì wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá sáà nìkan mọ́ ṣe ṣùgbọ́n tó bá ti ní pé ó ti fẹ́ mọ torí irú ọdún kan báyìí tí ó dà á lẹ̀ ó yẹ káwọn ìgbésẹ̀ kan ti máa wà lọ́dọ̀ ìjọba àwọn wo ló wà lágbègbè ibẹ̀ àwọn ọba wo ni bóò ló ṣe rí kíjọba ọ lọ wò ó kí wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí tó burú ń bẹ̀ o torí wípé nígbà tí wọ́n a bá ń ṣe é ìjọba ò ní mọ̀ nígbà bá délẹ̀ báyìí náà ni yóò wá di tìjọba bọ́ bá sì délẹ̀ tó bá wá di ogun tó bá dọdẹ kò sáriwo ẹni tá a mọ̀ pa bá a ṣe ń pariwo ọba láàmọ̀ pariwo gómìnà láàmọ̀ pariwo gómìnà gómìnà tí ò gbowó tí ò mọ̀gbà tí wọ́n ń talẹ̀ iná ni o ìtẹ́sí ń pè ní olórí náà nu náà ń pè lólórí nu tó gbogbo ọmọ yorùbá káàkiri gbogbo ìtìbútòrò àgbáyé ibikíbi tẹ́ ẹ ti ń wò wá ọ̀rọ̀ ló délẹ̀ yìí ẹ jẹ́ kí gbogbo wa ká dìde sí ẹ jẹ́ ká dìde sí torí wípé hmm, ọlọ́run ní jẹ́ kí ogun ó kó wa nílẹ̀ yorùbá ọlọ́run ní jẹ́ kí ogun ó kó wa nílẹ̀ yorùbá ọlọ́run sì ní jẹ́ wọ́n yí wa mẹ́rẹ̀ torí pé ìyí ni mẹ́rẹ̀ yìí ti ń pọ̀ jù ìyí ni mẹ́rẹ̀ yìí ti ń pọ̀ jù ìwọ gbogbo wa ààrẹ òpin tán ilẹ̀ ìbàdàn olóyè Láàjì Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn káyì asọ̀tàn lóye wo iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóye èyí tó tọ́ sí ẹ ààrẹ òkìtì àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òkìtì ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas.